limuwa da aka rabo yẹ̀mìní ìwòsù ìjímá oṣù ramadan tó dágbàrka ƙùrán ìwòyìn ọjọ́ ìní oṣù matsalabi to an yá sánà ìrọ̀kọ̀ karatu wa báyìí wọ́n ní izini láà ẹni kí an yá bu karatu wa oṣù alhassan alhaji iliyar tagagoji wọn kwalo imam musaji malam ahmed rabiu wọn yá kọ yí oyin wa ní izini láà ń gbókè haka na ya gba àdéhùn sọ́rọ̀ ayọ̀pọ̀ méjì ní ọmọ ẹ̀fà ìṣọ́lá ọdí ayà ọmọ àyà apá ní kàràfí àbí aláàbòbí tí máa lọ́pàá ní kàràfí wá kàyàkàmì lábẹ́ ọjọ́ ìfọ́gbàwárá ilé ọjọ́ ní ẹgbẹ̀rún àyà kàwárá káàkiri ìwọ́gbà ọjọ́ náà tí ó gbogbo ìjìnlẹ̀ wá àmàlìlá ọjọ́ ìfọ́gbàwárá ìmáàmù ìyá àbọ̀ aláwọ̀lọ́ ni olóòsọ̀rọ̀ wa ọlọ́dún tó ń mú àwọn ọ̀pá olóòmọ̀ àpò abálẹ̀ olóòsọ̀rọ̀ wa àwọn àtà àmì ya àwọn ẹ̀yìn àwọn ọmọ ya àwọn ọmọ ọmọdọ́gba ọ̀gẹ́lẹ̀ olóòsọ̀rọ̀ wa ìgbàlúkọ̀ àyà àkójá ẹ̀lẹ̀ ní ilé ọkà òyìn lábíà ọlọ́yẹ bá ṣàlẹ̀sí àgbẹ̀ fúnà níbi ọdún ìyá àpá ẹ̀ká lóṣù olówó wájú fúnà níbi olóòsọ̀rọ̀ wa بسم الله الرحمن الرحيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجليه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير لقد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 أما بعد أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدى النبي صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة الزرع وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته

àwọ̀rọ́ta kò yí mẹ́ àpótìyàn náà kò gúnyọ́wọ́ mẹ́ta oṣù ramadan ní ọdọ́ 1436 èkè ti dédé pàá gregorian calendar islamic calendar èmi ni ṣe 9 july 2014 2015 alẹ́kọ́ tọ́kàràtọ́wà adébí sóràtù náà máa kí sóràtù náà sóra ọ̀fánẹ̀ yà sórí alẹ́kọ́ fánẹ̀ dẹ́ ìnàmàdọ́ ọjọ́kọjọ́ tọ̀nàmàkó fánẹ̀ takumanya kọjọ́ fánẹ̀ kọjọ́ rọ̀kọ́ fánẹ̀ takú fánẹ̀ ilẹ̀ tí wọ́n mọ́ àwòlùkà ń gọ́ ìmí fánẹ̀ kọjọ́ àwọn kuma ko shele maanu mele ku ku tarbiya ku nene ku kana ko yodo wonoji da boko kami sahabe nabi fane lola nabi ya muhammadu ogala mi male mi sunna ojo dama shufano yane allah we mu abi male mi sunna mana e mu adu seneka e mi male mi sunna mana Amen todo amachofane hiyo jana hii agoko awo bochu chofane yoyale majijaga yoyale amemalami tauhidi amemalami sunna amatohane hiyo jana makunangi awa, makunangi shirkawa ma ameyom bidiane jir chuta beji taya mbokene sunna gaskiya den àmì múlìhìdí àmì ma ọgọ́là máa ní kí tútà pé tútà yà gbọ́ka máa lẹ́mí tòhí ìdìdẹ́ tó dẹ̀hùn àmà ẹmọ́jọ́dún kú ìjàgà ọjà nẹ́yìn àmà nínàbìrí ìbò yà nẹ́tẹ́ dábọ́gọ́kọjọ́ kó fánẹ̀jọ yálẹ̀ kó fánẹ̀ yàwó ìbìrí dákíyájọ́jọ́ ọ̀làgbọ́ kọ́ọ̀lá ò ìyàyádà táàkì náà mọ̀ àyẹ̀rí ọgẹ́lẹ̀ kókì àtọ̀pọ̀ta mẹ́bìlẹ̀ ojánẹ̀ lọ́gbọ̀ àbẹ́ káàkiri àmì káàkiri fáàmì mọ́lì gidi nígbò bídíà ọgẹ́lẹ̀ ọgbẹ́ ìsúnà àwọn jana yúnábọ̀ gbogbo ẹlẹ́mà takàmà bèèrè agamúrù fánì ojánẹ̀ aláwọ̀ ẹmọ́ abẹ́nù fánì ojánẹ̀ lẹ́mà tó dábálẹ̀ òyíwé amúfánilẹ́ ní àdéhùgbò ìṣúra kìlẹ̀ àwà ẹgbẹ́ aya kàdójí náà bájọ́ ọrụ Allahu yẹ́ni lọ́kọ́ anzalna ayatin bayyana mubayyinatin na'am لقد أن أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم الله يلي لقد أنزلنا آيات مبينات كما قال سوء في سورة إليه context سورة إبتي a reflect dòbò ya ayé kàdó jẹ́ wòye rẹ̀ todo òfúwánẹ̀ kọjú àti mú ọ̀nà ọlá gbọ́gbàgbùmọ̀ bí kọjú àti mú ọlá ìtòjó yìí mú òfúwánẹ̀ kọjú ẹni wọ̀lẹ̀kọ́dẹ̀ àǹzẹ́lẹ́nà عليكم نورا مبينا نورا مبينا kọjọ́ rọ̀ wọ́n ní òtí kí àwọ́ ìlítàbí ọjọ́ takú wọ́n ní ilẹ̀ kí wọ́n máa yóò ìkàláwò káwọn ìkàràtù kàtílì gúdá lọ́jẹ́lẹ̀ núhùn àlànúrí òfánì ìkọjọ́ ti mún náà àlànúrí náà òfánì ìkọjọ́ rọ̀gbọ́nì àlànúrí ojú wánì ìkọjọ́ ti mádún wọn lákó yáàdì lẹ́wọ̀lẹ̀ lórí ìmìyànṣà ó ẹnà kìrà láwọn ojú وزادوا فأنوا أنا هدوتونا اللهم أهدنا بنور منك أهدنا بنورك يا ذو الجلال والإكرام وفأنا يوجد من الله نور السماوات والأرض الله شفاني وهدو فاني مجالي وهدو فاني مجالي مي واني وجالي وجالي وجالي وجالي وجالي abuwan ya wuja na tami malami suna ko ka yi tauhidi ko kuna nga ma ko bidiyar babu shirka wani to una yi ka doji ugire allahu ya ni lafari an zana a yakin eke adamu bireju saa bimaana adunga ebi nufa ne ola kofa ne ola da ne reju ngene gide ne subi ko angije ka gani context kita te zan sabuci ko ya ge context anti sura gide akole kí a dóbi aya kàdó yíwò rẹ̀ sóra kàdó yíwò ti sóra sóra tó náà ọmọ ayé ìdílẹ̀ 46 aláwọ̀ wọn kàwọn èmi lọ́kọ́dé àǹzọ́nà ayáti mọ̀bẹ̀yẹnáti gẹ̀ẹ́sìá àmàmàdónà àmáyá àmàdónà àdánà rẹ̀ ṣáà ń wọ́n ni ọjọ́ yẹ kama yoyo danerejo muhamana hmm. oyeye kade oboga nereju to kwa wa mama mani mana amakogala mayoyo mana nibi waminu man yanzuruna ilayka hmm. afa anta tabil umya aw law kanu la yusirun ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يأكلون لا يسمعون ìtàwéjú ma ti ma kéjúrò wà níbi ma ṣàwéjú spiritual blindness ṣàwéjú ma wọ́n lọ pàtọ́gbà wọn wà níbi ọjọ́ ọ̀nà orílẹ̀ ṣàwéjú ẹnìkì mdáwéjú abẹ́ ní kìdánà lẹ́tọ́nà ṣàǹkọjọ́ má tó kùtù ọ̀nà òkè jágá nínú wọ́n nínú mẹ́yẹ̀ tẹ̀lé akọlọ máa létí rẹ̀ lóògbọ́jọ́ ọ̀nà máa ṣe ayé tí abú ẹ̀ ní kí lè kẹjẹ́ náà yé tí kí gbọ́ọ̀lá afáhàntà tó ní ìsúnmọ̀dọ̀ ìrà wàláwò mọ̀dàbẹ̀rẹ̀ tí mú bí dáka yé tí mú bí délé dàgbàlú ẹ̀ẹ́dọ́ mú kí a ní ká gbọ́ agbọ́ aláwọ̀ ẹ̀tọ́ náà ọgẹ́ni lẹ́nu àtẹ́kí ìjámà ní ó wáyé kánà kó kàfí ọgẹ́nẹlẹ́ mìmbábil aula àádúgbé náà máa wéjú àmá yìí tí ọgẹ́ lẹ́tùlẹ̀ ndé kẹfú kẹfẹ́ lùgbà nẹ̀rẹ́jọ́ ẹnkẹ̀ wáyé olítàfí ọjọ́ kẹpọ̀ náàjọ́ iná dókùnmà gbọ́n ìyàfẹ́rú méjọ́ gọ́lá kàràtókè agbójúdọ́ na jíjì lójá na dẹ̀kínà lójá na ọ̀nà jíjì ma ń yíká mama kíwé mi ìmúdà náà mẹ́wù èmi ìdémi igbó ìṣẹ́júkwà na ń mọ́í ìṣẹ́júkwà na ń mọ́ igbó ìkòkì yá màní kìkùrá ní tẹ́mi àdọ̀rí kòkà ma kọ́jọ́ tim tim tim ìyá àbújọ́ karatu amote karató amọ́tẹ́gínní yàgbé karató kúránì competition àwọn aló kẹyẹ màá agbọ̀wọ̀n dẹ́jọ mọ̀mọ́lẹ̀ gbóhùn kọjá wọn gbogbo wọn gbogbo gbogbo ìwọ̀n ẹkùnjú ọ̀nì tó kọ́tìdì ìbìláwọ́tẹ́ wọ́n yọ àwọn náàbò yìí ẹ̀hùn tó gẹ̀lọ́gbọ́ yọ́ kẹ́ra níbi kí gbogbo ìdú abẹ́lẹ̀ ìdàbẹ̀kí sábálẹ̀ jẹun lẹ́ آيات مبينات جسيا مرغوان أما دون أما يا مبينات نكي أدانا رجمون بمعنى أما يا إيكي سفانا يتكي أدانا رجمون أما تبالي تبالي الرغوان لا ماما منا دو يجمع ويدو كده جمع نوني ماما مي سكولو دو يجمع مي سيوي دو يجمع مي أباجوي mọ́ yunifásitì dó ẹjẹ́ mẹ́mí ọmọ kwa kwanu ewò ní anyáṣì skúlù lẹ́yìn ní ẹgbẹ́ ní akẹ́pẹ̀ ẹ̀pẹ̀ yìí gbá tó yẹ pẹ̀lẹ́ akọ ẹ̀pẹ̀lẹ́ ìyàdé ohun ẹgbọ́dún mẹ́já ti skúlù ọgbà mẹ́rin bá yá ejú bá yá gọ́mẹ́ <laughs> ọgẹ́lá nẹ̀rẹ́jú kọjú mẹ́mú rọ̀ wọ́n nìgidẹ́yìn tabale tabale wallahu yahdi man yasha ẹni kìrọ yé yí wọn yá dùn tọ́nà hù ẹni kọjọ́ mú tọ́nà dùn rẹ òun á máa kí nùfánẹ kàdọ́mọ kọjọ́ rọ̀gbọ́ wà ní nùfánẹ lẹ́yàtẹ́ abíyàlẹ̀ kò wọ́n á nẹ́ gbọ́ náà jẹ́ àlejò á nẹ́ dẹ́ ìyàyìn atọ́ mọ̀jọ́ ìyàyìn àti ilé wín àmánẹ́nẹ́ kọjọ́ máa ń dàdé lẹ́wọ̀n spiritual blindness a wretched one ẹun tó kàmẹ̀lẹ́ lòun bọ̀ lílò ìjúmọ̀ bọ̀ na iman ìjúmọ̀ tí sọ́yọ́ ìjúmọ̀ nígbà mímú wọ́nwá gbogbo tẹ́gbọ́ kàtẹ́gbọ́ ìyà ló mẹ́mà àmá náà tẹ́ wú ọtẹ́ gbogbo oṣù méjì ọjọ́ méèbí òun dàmà ìmí ọjọ́ tẹ́ wú kùmà dá ẹgbẹ́ kòkòrò òkú ọyọ́ ooo òun náà tó gbogbogbogbò dága dògó yìí dága dògó àwọn èèyàn máa kàkò ké tẹ́kì ma ó yọ tí ó wà mẹ́ta dága ma na ahụ. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين ويقولون àbẹ́ẹ̀lẹ̀ ẹ̀rùn ọgẹ̀rùn àmì tẹ́jú kò mbókò fánà ẹ̀má tọ́mání máa kàkìrẹ̀ mbókè èyàn dáyà òtọ́ọ̀nà ìyá níbi a sọ́lọ̀lọ́ alẹ́sọ́lámà máa tẹ́mání màtòtúnáwá ọmọ

àmì máa nìdówọ́jọ́ àwọn àrẹ̀bá níbi ẹgbọ́bá gbogbo tọ́nà máa tún máa ní máa tàrẹ́ta ọ̀kámà kó jẹ́ ọ̀là tó tún máa dáhùn ó bí ó kọ̀tákà dáhùn abúdódó sáàdà lọ yẹlẹ̀ nóòrò làrẹ̀bá kì kọ̀tákà tó yí máa yẹ́dẹ̀ nà mọ́ nàìjẹ́ fi ibi láàdì láhùsá ó jẹ́ ní nàìjíríà northern part of ujami èyí ti káàbìrì màṣí ka káàbìrì ń jẹ́ àkó òun gbogbo pọ̀ ìsìlámù ní àtẹ́ni kódùnmù orí àtẹ́ni gbogbo la ìsìlámù tẹ́tí ó kà mà bí òun tó yí ìsìlámù ọ́ ìwọ́lọ́wọ́ rẹ̀ káyé àmọ́ ẹun dókìtẹ̀ àmà káàbìrì ọwọ́ lè mí ọwọ́ jẹun ní ọwọ́ lè mí èyí tó mẹ́tẹ̀ lóyí ẹ̀mí báà

manu ko anu maka aka ka kinihi amanna billahi amima ni do ona ni o ma to la o ba ki to ma kabri ma ti yo mu ya ta no mu ya ti o o o o mo ta pa o ka je labe o ta ju ejo nu ó mẹ́sàn onú gbogbo fò mẹ́sàn àpamọ́ kó mọ́ wéka bẹ̀ àpamọ́ ilé ẹ̀dẹ́ ó ẹ̀lí tún kádẹ̀ wàwárà àmì àpúlò tó gbé àpamọ́ mọ́mọ́ òyọ́ kí ṣàpamọ́ ilé ẹ̀dẹ́ ní ó yà máa náà kí yọ gbánu mọ́

wọn na nu ya bọ mi ma galiga agaliga e e do kada bẹl bẹl bẹl bẹl iye la kọmọ ya galiga wọn tàti ọmọ àmì àmọtọ fọkọ bí àfúnà yọ kékeré àmì ẹgbẹ ya kẹrẹ bẹẹ lẹgẹrẹ ẹ ò kì náà agaliga kado yẹ bọ kada bẹl bẹl bẹl bẹl bẹl bẹl yẹ la ọjọ kọtọ yìí nà tẹ tó ọ ní aṣọ àfúyẹ wọn kì náà àpànú kápá mọ wọn àpàkínú yóò dè kókú yí mọ́ dè kóde yé wọn yọ dágalega kàdé kí dùn màmú nẹ́kọ́ àṣòdé wọ́n ti àpàmù mẹ́ti ìwọ́dó bí àlà òkàrí àgàlẹ̀gà tẹ́wọ́lẹ̀ gọ̀gá kì mú bọ́lẹ̀ ń ya mú ya kàwọn rẹ̀ ẹnìyàn àpọ̀pọ̀ òkó pàbí àwọn ti fa òun dágalega kàdóyí ẹbọn kàdá bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ẹnẹ̀dì apẹ́ kòkó òmòdì pẹ́bí àmòdì gbogbo lẹ́tẹ̀ ẹ̀tì ẹ̀nà ẹ̀yà kòkòròmọ́dẹ̀ wọ́yẹ̀kú lóòrùn òṣè òbẹ́rẹ̀ dọ́mọ́ mọ́mà ká ní màdọ́ ká gbogbo وأدانا الرسول وأطعنا أما ما شاء الله ما شاء الله ما لبا نبي مولد إذا ما شاء الله أمي أجيجون أقال لا ọmọ, wọ́n máa ṣàfàánú mẹ́ máa ti ọmọ. Ubi gọ́nà ti, min ba'di zalika au big ma makaka machaba pale ko yelele ama no big mama machaba pai muche go ka de uma le acho gale acho gale ongo uche biiri ma uma bili mama muda bi abebo muda ama ma ọyọ́ ẹ̀wọ̀n òṣèbọ̀ àwọn òdè yẹ ẹgbùnmọ́ gẹ̀gẹ̀gẹ̀ ń ṣe dáa ẹgbùnmọ́ gẹ̀gẹ̀gẹ̀ ń èkìtì àpàtẹ inẹ́lẹ̀ èkìtì àwọ ìwọ́nyọ́ladù pẹ̀lú pẹ̀lúlú ìwọ́nyọ́ladù lẹ́ kàbùmọ̀ ti ṣòlò ẹ̀wọ̀n àwọn

ugbele wọn ní ọ̀rùn ìnàlẹ̀ rẹ̀ wọ́n jọ mọ́já sí ẹni kì wọ́n tó ṣọ́ bí wọ́n ń dà láyíká ayẹyẹ ni òṣìṣẹ́ ma kọ́ ọ̀nà bìrìkìtì máa ma lè bọ́ yọ́ àmá lè bọ́ níbi òbílẹ̀ mà ṣe bí ugbẹ́ bọ̀ pé wọ́n ma wọ́n dàbí abẹ́ وما أولئك بالمؤمنين وما أولئك أبلا ما شبوك ماتي بمؤمنين أبلا في مؤمنين ماتينو ممدا شبابا Odo àpapà wọ̀ láyìn tó mọ̀ ọmọkọ, àpapà ọlọ́run mọ̀múdà tí, àpapà ìzẹ̀ndìkì, àpapà ọlọ́run màtí, àpapà ìmúlùhìdí, àpapà ọlọ́run màtí, èyí mùnáfìkì, todo oye ama kwavegi ati munafikile aya kurani ka ngokola bailo ka ujima ti ajan wara kungu boale kumajia bakwajo kana makabri mal mama jelo mojini oye ni innal munafikina إن المنافقين في الترك الأسفل ولن تجد ولن تجد لهم نصيرا قولوا بايلو قولوا كايرة تاكي علماء ما يوالك ما سبقوا ماما بوجي ما بقاني كم سبقوا ما kwa ma to no kwa mati cortism le e yo yi ma ma la ma

àfẹ́kí pencil all wẹ́yẹ̀ àfẹ́kó yí cock style àbí ẹ̀yà màdé gbogbo yẹ̀yẹ̀yẹ̀ màtí ní tó nùkú bí ẹbí ẹbí ẹnẹlẹ́ ẹgbẹ́ ọmọ ojú ọmọ nìkẹlẹ́ṣẹ̀ bí gbàlá alábẹ́ni ẹ̀kọ́ yọ àìkọ́kà màá ní tó dé àìkọ́lá kẹ́kẹ́ ayé ẹ̀ pé ìlò yọ ọmọ àpàdábẹ́ni ẹ̀kọ́ ọ̀ọ̀ edudu ayi ya ekwe ṣẹ̀dọ́tẹ́ ìjà ìjà ìjà mẹ́nà kó yìnbọn kò dada oyi yí mere dada mgbe ka mọ́tò àgbákọ́ ànẹ́ amẹ́rẹ̀ ìmà lè tákà manúgbò yẹ́tọ̀ wọlá fọ́rí kòmínú òmùlẹ̀ pàmọ́ yẹ̀bọ̀ méjì ma mà bìrì ya kwa ma mọ́ dàbí abá mà káàbìrì kọjọ́ ìwọ̀n mọ́ Allah di mesiba aga yake eh, eh, da ya bajo eh. yan innal munafiqina fi darkil asfali minan nari abe munafika dini made first class ehona saka me kafiri acho de zella kama kiwi second class my top class ولن تجد لهم نصيرا ابو لنا تكدوك يا ابو توما كانوا يونان yewne eneneeki ɗiw fo ko lokoloke ne ujima eɗo waɓo enŋoge suratul hadidi o joni inna allaha jamiu lkafirina walmunafikina inna allaha jamiu lmunafiqina walkafirina fi jahannama jamia inna allaha jamiu lmunafikina ọjọ́ anyakúmárò yíye àmọ́ múnáfìkì anyakúmárò yí amápámi mú ìyẹnmà bàbá tó ọ̀mẹ́lú anyakúmárò yí àà àbọ́mọjọ́kàí wọ̀lkáfìrínà bá ma káfìrá tó dé ọjọ́ anyakama kpama kwe ogbeleke kumacha bakpa mama boji ma bakpa kumacha onuku abakpa kumacha usolo ɛŋa bakpa ɛŋa bakpa e aya kuma gbɔmɛdɔ ni ìjẹun ya makabiri ma gbɔmɛdɔ yi ɔyɔ ŋun anya kamɛlɛ kpa makabiri royi yiwu na jɛmi alu kate. aya 60 huh? aya 49 kala wamo kali abegi ju munafiki le ma ko bi abapatani wa ojo mda kawo akuma mda mu bidaba baba ma mu bidaba baba ma ko bi abapatani mda gal kalima wode ni وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم ليحكم بينهم إذا فريق منهم معرضون وإن يكن الحق يأتوا إليه مذعنين ẹgbẹ́ alima kọjúmọ́ kan wa mbé ìmúnáfikẹ́ ẹbí ẹbí ẹnẹ́lẹ́ kò fánì ó yóò mawile epo wane imani ufane yo yogi arogwane wa anzana ilekum nura mubina uwane ime unamu wane rogwa ume yugi dile ufane ile maru wane dugu wane kiachi kungama ufane ile wea ngochi kungama ni ngogali mako alao yani abile idha du'u ila Allah sẹ́wọ̀n mọ̀dúnmọ̀ ọ̀dọ́ wọ́n

منه كويهما معرضون مينا امدل جلو داين اما مولو داين كو ami وما كو نيلي atapa ma mi tolo ole ke dani mi ajo tolo dai na tin wa ju na tin tapa tola wa ju ole tin tolo na ebo apati no

ẹgbọ́n níbùlọ́ lọ́lọ́kùtán ìjáwúlọ́ yóò lẹ́bí òkú ọmọ ó níbùlọ́ ma yóò jà máa dẹ́bọ̀ ọmọ màmá dẹ́bọ̀ lẹ́ ẹgbọ́ yóò wù sí ẹ̀pọ̀ yáyìn tí ó máa nọ́rọ̀ náà lè gẹ̀ẹ́dẹ́ ẹ òbẹ́ gbogbo bẹ̀rẹ̀ ọrụ ọrụ òbẹ́ gbogbo bẹ̀ tọ̀lọ̀lọ̀ bẹ̀rẹ̀ yọ dàdí ní iná akọjú àkúmà tẹ́nẹ̀ kì yọ̀lẹ̀bẹ̀ẹ́nẹ̀ kàkwàlú àmàgbà ọlùsòlò yà màtàmà jẹ́ gbọ́gẹ́lá màjọ yílẹ̀ lọ́gíjà màjọ yílẹ̀ wọ́n pàápàákúmẹ́kọlá ohun ókò mú méjì kẹwàá adéjúrí tí ó yí tí alẹ́kùnjú gbùrùgbùrùgbùrù kédàkúlẹ̀ ọ̀lá ìwò kò ẹ̀wà tó wá yìí ọjọ́ kọgọ́ àníbì kọgọ́ yìí ní ìpàdé púpọ̀ ẹ̀ agba iye òbí yóò kàdódù bí wọ́n wà yìí wọ́n má tọ̀ láì náà

dabu waji mege mubunzuru mamu waji mege mubunzuru magbolu ka mege mubunzuru mama me one ya ibrahim ba me tinkapa ojo ki ma janna no rome o chuolu ka mege mubunzuru yi atobu yoyi ijanari ziki omi ma di dijekani zakati madunia na mama makote karatu na berejo adini matatu baba mawazi adibiongi yake ibi zaka ishaboyu muman uma ibati malami mi wa watu wazi malami gumalami omemele la gwaje wona yoyo in watu wazi atokujoki macha netiro wazi ni omi àkújẹ́ ní wà ní bàbàbàbàbàbà omi àkú àìta bà á nẹ̀ pé yíò bàbàbàbàbà omi àkú ẹ̀nà wà ní òmìnà náà lè bọ́ ní omi àkú náà wà ní ẹ̀rẹ́ náà lè bọ́ ní àmọ̀tọ́ ẹmá ní òjòjò mẹ́tọ̀ bàbá ọjọ́ ẹ̀lẹ́wọ́n Gbẹ́gbàgbọ́, kagbó àyàrá kó abaunayi awaji ce ki awaji ko yi subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka bi manene ta hudu ko yi ma ta mala je yi mamda bi go baba baba ke alu aja pai ye ka mala be me ji tuaji e me ji tuaji abudu òun ẹ̀dọ̀ kúrú bàbá bí wọ́n gbọ́ ẹ̀dọ̀ rúlẹ̀kẹ́ amẹ́líkò kan ara kó abẹ́ àtò ayé abẹ́bẹ́ ọkẹ́ àtò kákó yìí ẹ̀nà ìbùkọ́ ọkẹ́ lè ọjẹ́ làtàtẹ̀ kàmọ́tẹ́ ẹ̀kọ́ ìyàmú òbúkọ́ rẹ̀ ìlàgbà ẹlẹ́pẹ̀làgbà àpá àgbà ayé ìlàgbà ẹlẹ́kọ̀ọ́ gáàgbọ́ ìpé làgbà òbúkọ wọn ẹja ló kéèké èlì kò fẹ́ nílàgbà ẹlẹ́kọ̀ọ́ gáàgbà rí òbúkọ mi dákẹ́ ẹgbà tó ga kú akú Thank you akuyo bukọ ifarọ agbele kẹlẹ gbàmọ alẹ ẹjọ wàlí tìbí làgbo bukọ mi òwe arẹ bukọ òwò ara kú ìtúwájú àti àkú yìí ẹdọjẹ gbẹ kọsọtò kọ kẹsàwọtò kọ kẹsàwọtò kọlọ ẹdọ ẹlẹgbẹdẹ. ọjọ́ kí tàbí àpẹ́ ẹ̀dọ̀ ẹlẹ́gbẹ́ àmàtíwájì ọ̀rọ̀ mẹ́fàdúgbọ́ ọjọ́ káàfìrí pàánà ìbátíwájì náà àtúndé pàánà ìbátíwájì náà àmúgbó pàánà àìmọ̀ ìtọ́ pàánà ẹni idú pàánà àpẹ́ pàánà akwẹ́gbò òfòlókọ́ ni bájú wá ìzìnà tó ń gbẹ́nẹ̀gẹ̀ amójú sí àníbìrú adẹ́gẹ̀ tó bèèrè ìdó màkọ́nà rúmọ́ lábúmọ́dẹ̀ aláwọ̀kímánì rẹ̀ sí ìdó wọn alẹ́gbó kò fánẹ̀ lẹ́màtúmán kò fánẹ̀ kaníbi ní ẹmà ti kòhúnmán góngdẹ̀ wà ìzàdíhù ìlàlá nù ọ̀rọ̀ wà bọ́jọ́ pọ̀nú jẹun lè yàkúmọ̀ bẹ̀ náà torí kí tọ́jọ́ pọ̀nú jẹun a máa tẹ̀ṣẹ̀ lé adóhànlé lúgbọ́ọ̀lá ní gbógbónú lẹ́jẹ́ òkèrè mí lúgbọ́ọ̀lá ògbíjó kàkì yẹ bí òkèrè mí lúgbọ́ọ̀lá ògbíjó kàkì kọ̀rẹ̀ lẹ́nà gbóyò kékeré o lúgbọ́ọ̀lá onúbẹ̀lẹ́ kì dìdàkákánù bá kì gbọ́kan lúgbọ́ọ̀lá onúbẹ̀lẹ́ kì díyí pàànà kì nàmọ́kan

sílé kámẹ́mọ́ bọ̀kọ̀ dọ́ ayọ̀lá kámẹ́mọ́ tó wọ́n gẹ́gbó ẹ̀wọ̀lá lò lẹ́rin náà fẹ́bí tí wọ́n lò lẹ́rin ní ẹ̀wọ̀lá lò lẹ́rin náà fẹ́bí tí wọ́n lò lẹ́rin ní àmọ́ ma yọ ń kìdá ìtẹ̀ yọ ọwọ́ àbẹ̀kí yọ ọwọ́ wọn ẹgbò kàmí ni ọwẹ́ ọjá ní ayé ni it's round ìwọ̀n nọ mbókọ̀ ẹ̀dànúmá ó yà ní ẹ̀yà bẹ́ na káà islam wọ́n dẹ́gẹ̀ bọ̀tẹ̀ ẹ̀nà owó ẹ̀nà fítéjú máa sọ ní ń kéde ti bọ́dún máa dọ́gbọ́n àwá máa wọ́n wọ́n ti lọ́nà ka ọjọ́ kàfọ́nà ka níbi ka mẹ́rin náà mẹ́mọ́ ló dá ìkọ́kọ́ àníkẹ́ ẹ̀tẹ́kù ìgbélé ìgbélé mẹ́lẹ́kí wọ́n tòkì jọ muhammadu ọ̀lẹ́ àníbi muhammadu màkà àníbi jẹ́ kẹ́lẹ̀ ìwílẹ̀ yìí ọdọ́ kẹ́lẹ̀ àníbi ìwílẹ̀ ilẹ̀ ọdọ́ owó wákìlẹ̀ gudí àníbi nígbò kìí ma ń àmá ogójì ẹ̀lẹ́ ogójì ó ẹ̀lẹ́ wọ́n jẹ́ náà níbi muhammadu ń bẹ́ ìkà níbi tí èkì ilẹ̀ bá ma ma bí a bi yíò máa wọ́ ma bí a tá ìyá níbi ya máa wọ́ ọ̀nà dábà bú làábì ọ̀nà dábì wọlé ìdìbò ní mugira ma mú wọn ògìjọ ma náà níbi ma wá dì bàbá níbi ẹnà ìgbà hàn ìgbóògbò yọmú wọrí àfẹ́kẹ́ mọ́ wọrí ọ̀n ìgbàmú panari ọ̀pá pọ́ gàbà di akáp ìbíyà níbi dágọ́ gágám gágám gámgámgám sọ́lọ̀lọ́wọ́ alẹ́ ìgbọ̀nsọ́lá mbẹ́bí sògbìjò lájálé táwọn àbíyà níbi muhammadu yóò mọ́ wọ́ ụmụ akọla níbi muhammadu mini ìyànà ẹ̀gbẹ̀rún ká yá ẹ́ kàtẹ́ wọ́n ìdí àdùrú ilẹ̀ láàrin ẹ má dún wọn ọ̀dọ́ ọkùnmá wọ alẹ́ tó bọ ọjọ́ kíṣọ́ láyé ọjọ́ máa ló dé wọn wọ́rọ̀ tó lè yí òun ní sọ ọjọ́ àníbi muhammadu ìyá ẹ̀kúnmá bẹ̀rẹ̀ náà tó dún kíṣọ́ àníbi àtọ̀tẹ̀rí àbàdé máa ìdá pẹ̀rẹ́ kò nínú hó ẹ̀ẹ́lẹ́ àwọn ọjà pé òun máa àbóyátá àmì mùnáfíkì màmá àmádìí nìgbà yìí mọ́ dáàkù máa mú fi dàgbà kọ máa máa bà ní àmábòrò dáyé àmábòrò àgbà ní ẹ àgbòmákò kẹ́màkẹ́nà yí màtí wọ́n ka àtàwọn ayẹ́ ni wọ́n yíyẹ̀kùn lẹ́rọ وإن يكن ya. وإن يقل لهم الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم أفي قلوبهم مرض أم استابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون الله أكبر aya 49 suratul nur ẹgbogbo lẹ́gbogbo màlẹ́lẹ́ kàkẹ́ náà láti màtí ẹni ìpìtà màtí ewu bí a ti tẹ̀ òjí màtí tó sàmì ma dínì wọ̀nyí yẹkùn lẹ́kùn hapù wọ̀nyí yẹkùn ma hapù tí ó يعني تيان تشمنون لسابا يأتوا إليه مذئنين ما يهوى أقوان يأكوب يشاء كلان يأكوب يشاء يأكاي كلان لنا ما يدوكا يولا ما كيري كيفاكا وشام بابي شمنون لسابا يأتوا إليه مذئنين ما يهوى ọ̀lẹ́ kùránì ọjọ́ pa níbi lẹ́gbọ́n àdúdíwọ̀n ọ̀làmá mọ̀síyìnì náà olé olé olóòlómọ anyára kó má dọ̀jẹ̀ kúránì túmọ̀ òṣèré àkílẹ̀ ìyànàmí ẹ̀yìn kàmú nẹ̀jánẹ́ tákọ̀ gẹ̀kẹ́ ọjọ́ sáàbù máa lò tákọ̀ wáàzí sáàbù máa lò ibi ẹ̀yìn lẹ́dẹ̀ àmì ẹ̀yìn mẹ́ta lẹ́dẹ̀ ẹ̀ta lẹ́mà tó níjọ àfi kò ló bí ìmọ́rọ́dún àti dẹ́wọ́lọ́ ọ̀gá bíbí ká ilé ẹ̀dọ̀ máa lẹ́yìn tó lọ́jọ́ kọ̀ọ̀lá mímú náà fi kàbí ní ìtúrẹ́tò bá yẹnu fi qulubihim fi qulubihim maradun fazadahum Allahu maradan ولهم عذاب أليم بما كانوا يكذبون الله ينا من منافق ديني màmá nítìrí gẹ̀ẹ́sì ọjọ́ ni ọlọ́yọ́ wà máa lò bìbì gẹ́jú máa rí dàbí jẹ́ rá máa rà ká ánà ṣúgbọ̀rọ̀ mùsànfẹ́ra فرت من قسورة ولو كجا مرة مكوا جدالو له bana gbogbo gbogbo gbogbo gbogbo aráàdọ̀ mọ́ta nìjá mọ̀jọ́ torí ma ń wà ihe ọmọ náà gẹ̀ẹ́ ìgbìmọ̀ lẹ́ẹ̀dẹ̀ fi kòlò bí i mọ́rọ̀bù ihe ọmọdọ̀ máa ìnàgá bíbí kàtìdọ́mọ̀ ọ̀gá lẹ́bà kẹ̀kẹ̀lẹ́lẹ́ ọ̀gá imú yọ̀ndẹ́kùn nẹ̀tọ̀gá ọgá hepatitis b yé léwu kí ọga ọ̀nà ohun yọ̀tọ̀ kákùnmà nẹ́lẹ́lẹ̀ ọgá kìkọ̀rá nìta tó ní ìṣọ̀ ọgá ọlá mẹ́ta ọgá àwọn arẹ́kì dókítà dóògùn sójóyí ọgá ìyá díìnì kọ́nẹ̀kínlẹ̀ sójóyí ọgá ìyẹjú òhun ikulu sójóyí ọgá alamọ́ ayé yẹni ayé yìí ọlọ́gá bíbí ìdí ẹ̀dọ̀mọ́lẹ́ ọgá yẹ ọmọ mí ní dẹ ọgá ẹ̀dẹ́ ìkùnmọ́dọ́dọ́ kí hepatitis b ilẹ̀ abẹ́kí hepatitis a abẹ́kí gastro intestinal tract infection mané abẹ́kọ́ ọgá ìkùnmọ́dọ́dọ́ kí. amadoge ọ̀gá ẹ̀ dọ́gá ẹ̀ ọ̀sà peptic ọ̀sà duodonic ọ̀sà ọ̀lẹ́ ọmọ nẹ́lẹ́ ṣe gastric tánù peptic ọ̀sà ẹlẹ́sẹ̀ dọ̀ ìyá dáwà wùbó mọ̀nàgọ́ ọ̀sà lẹ́dọ̀ òbí máa ń sọ̀gẹ́lẹ́ adé ẹ̀dọ̀ nẹ̀wọ̀n ọjọ́ akẹ́mí ọ̀gẹ́lẹ́

pépà nàbàwí ẹlẹ́gbẹ́ introduction pages múdú báàbí ẹjọ́ dúdú dọ̀gbátábí jẹ́nẹ́kọ̀ọ́ àmọ́ òwúkà níbi àdó ìyà àmọ́ gas category àmọ́ gas kìkùránì kọ̀lá lọ́lọ́ abálẹ́ ilẹ̀ tí ó lè dáfí ó zádùl ma'áàdì fi hádẹ́yì khairul ibad volume 3 ọ̀họ́ volume 4 hmm? náà volume 3 dé ọ̀họ́ volume ọ̀gẹ́lẹ̀ tó rí àmọ́ ọ̀gá tọ́kì tó rí àmọ́ ọ̀gá kíláàsì sàmọ́ ọ̀gá kò nàrí ìlànà ìwé tó rí ọ̀gẹ́ kì jẹ́nẹ̀ tó lè pápọ̀ kẹ́nẹ̀kì nọ̀gálẹ̀ kì máa mú rúdú kì àná ọjọ́ ọ̀nà ní kéde òun náà ọ̀gẹ́lẹ̀ mà tó yóò rẹ̀ àmì mùnáàbì kí akárọ̀bọ̀ ọ̀là níbi asùlàkẹ́nẹ́ dúkìá kọ̀là yá níbi asùkùlà wájì máa jẹ́ bọ́ wọn ní máa nà dúdú àmàlẹ̀ lẹ́yìn ànágbò máa lẹ̀ ní ẹ́ títí àná dídẹ̀ rẹ̀ gbọ́gbọ́gbẹ̀ ní ọ̀hún ẹ̀kú ẹ̀ wọ́pọ̀ pọ́kẹ̀ ní arọ́ gbọ́bẹ̀ ẹ̀sì máa lọ àmì àdẹ́rẹ́ ìyá ni ẹ̀yà ló yá lè lẹ́sì àmì ẹ̀yà ló yí ẹ̀mọ́jú ágà ìjọ ẹ̀yà ẹ̀yà ló yá lè ẹ̀yà ẹ̀yà ló yá lè ẹ̀yà ẹ̀gẹ̀ ẹ̀dẹ̀ àtàkùn ọgbẹ́ òkò ló yẹ ilẹ̀ nínú àtàkùn àdẹ́wò àmẹ́nà ọgbẹ́ òkò ló yẹ ó mẹ́yà náà ọgbẹ́ inú ilé ọmọ nǹkan àjàkáhùn mọ́dẹ̀ ọ̀yọ̀ ọ̀bá nà má kí ná gbé wa tọ́ọ̀bì ní kẹrẹ tàkàwò dẹ́tẹ kì máa dẹ́tẹ alẹ́yí pẹ́ńsìlì kí dẹ́tẹ alẹ́yí pẹ́ẹ̀nì kí dẹ́tẹ alẹ́yí ẹ̀hùn mẹ́rin dọ́gẹ́ alẹ́yí tìrìpọ́tà ní kí ẹ̀sì sọ́tìlíkà ní nẹ́gbòrin alẹ́ ní kí m lóyí súnmọ̀ ẹ̀yà níbi muhammadu ńlẹ̀rẹ̀ àtàkàwò dẹ́tẹ sàkàwò kékeré ẹ̀ẹ́dẹ́gẹ̀rẹ̀ àtàkàwò sàkàwò wúlà ní sàkàwò ọ̀rọ̀ àdínẹ́gbẹ̀ẹ́dẹ́ òun lẹ́gbẹ̀ẹ́lẹ́kẹ̀ẹ́dẹ́ òkòrò yẹ́ rẹ̀ ní ọmọ ọgbọ̀n àdínẹ́gbẹ̀ẹ́dẹ́ òkòrò yà ń rò ọmọ imú ń dàmú tí èjìkì kpọtara tèrè pọ́tà yọ ọmọ òkún yà gọ́ m dị tún yìí ń bí ọmọ kpọta náà àṣàká tèrè pọ́tà pàṣàká súnà èèyàn mẹ́ra nẹ̀tùlì rẹ̀ súnà mẹ́ra nẹ̀tùlì ẹnẹ́bí àmì

tún kò ṣàtìdó dísíkò kọ̀wọ̀ mẹ́rin máa bù tó wọn wọ́n ní sákìbílẹ̀ àgbàrùkẹ́lì onéwu tó ee eh, agba ewu náà lànà ní àkàdó yíri emi àfi ìkòlò rẹ̀ ìmọ̀rànlú àbó màmá níbi kíkọ̀ làwọn mọ́ ní kọ́yọ́pá níbi kíkàjọ níbi tó ma màdọ́ ọ̀dọ́ òní ààfẹ́ pẹ̀lú òbíni márùn àìjẹ́ ọ̀gá fi bí ẹgbẹ́ àjọ́nà ṣe kéjò gbogbo ìléwò náà ni ọ̀gálẹ́dé ẹ̀dọ̀ máa ké ní ìyẹn ìmọ̀lẹ̀tọ̀ ọ̀gálẹ́ ní àmì àtààbò àbẹ̀kẹ́dọ̀ máa ké yèyí ọjọ́ pàá níbi duka masu dika ilaji gaskiya ola ko da ke yi ka ci gaskiya ola ka ka ce ka ci gaskiya ola ka ta yi nuka ci gaskiya ola yau yau ba ni big ma ke kurani a da ke lage da ma ke yi yi mu ole wa ci gaskiya yau yau ba ni bi na da ma ke yi yi en ya ke jigi yau na nola ko wa yau de

ọjọ́ ọnụ jẹun àtùmá àláti àtùmé ìpìtà ọjọ́ àtìpìtà tọ́ káàkiri ní belief kọjọ́ àtìpìtà àbẹ̀kàmàdé ògbógi ní belief kàkọjọ́ kòrò tẹ́tẹ́ ní ìpìtà màtí àbẹ́gì àtìpìtà ó fẹ́ lẹ́nà majetu begu amatama vya kwa majetu begu amatama vinje maje vitati begu begala lege tena Allah ti pe begu begala Allah ti Allah ti chagada nje begu begala ke ama begu egala ipo to dunya mewo yi ama ọba lọ ọdá lọ ẹwọ ká mẹ́wọ́ wà dá ìkù ìhìlọ́ òdu ọ̀dọ̀ ìhìlọ́ olùgbẹ̀ lákìbọ̀ ìhúwọ̀ gbẹ̀wú dẹjú gbẹ̀wú kapùtùmùn gbaka àbẹ̀wú ìgálà na atẹ́kọ́kọ́ rẹ̀ gbàràgbàkà ìkọ́kọ́ ìnájọ́gùn ọ̀dọ́ ìyá na fún ọ̀nà ọ̀bẹ̀ tó kó yẹ́

Ime gbedu nnọọ tụ anyị ịzụ ọnụ adọ ozi ebe egwu ụfọdụ ala dị jụrụ ọma n'egbegbe la. Ọma ayọmụnye ndị ọmụda chawere owokolo ịlụ ebe ọma kekele na akima ebie ya nọ mee. Amadu ruo ebe egwuregwu tamị. Ahụcha ọma ayọmụnye ndị otu edikere ịda gbọdụ ha. mamdun bewu bewu na ó nà alì bíbí tí ó nà ìnà jẹ́nà bú mamá ẹ̀kọ́ dó na ń gbà ẹ̀kọ́ ẹnàkì ìnà jẹ́nà bú mamá ẹ̀kọ́ dó ẹ̀ ẹwọ́lẹ̀ ẹnẹlẹ́kẹ́ẹ̀kẹ́ ẹ̀fẹ́ ẹ̀fọ́ bewu gala bewu mùnáfikì bewu manike meranu be guddu meru ay muyo be guddu meru lo ma ci ay merere muyo rion be guddu meralo getia o kowei mala e ko jo gwa kanga lu nyo pato mole manike meranu Oyo ki manere yudi wa ama kabiri obegi cha pa jendiki أو يخافون أن يحيف الله عليهم ورسوله أبقى ما دجي يبقى جوكم جمع شميبتا بل وما أولئك هم الظالمون إنا أما كده الظالم ما تيب تدبالي آية 69 تيانكو ما تمتكين ويوم نتجي كده فلا وربك لا يؤمنون فلا وربك لا يؤمنون حتى يحكمونك حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدون في ثم لا يجدوا في أنفسهم خرجا مما قضيت ويسلموا تسليما اي جدي غادو روكا تي اني دكا كوتيني ونغولوجي الله يعني ف لا فلا يؤمنون فلا وربك فترى بالك لا ا ا ا ا وربك وبغفو دوله ọjọ́ akọ̀ọ̀rọ̀ àwọn níbi muhammadu abó ẹ̀dùn mahamma dí ní ẹgbà mamudabapa mẹ́rin a máa sọ̀rọ̀ mẹ́lọ́mẹ́ iye bá láàáyùn mìnú abọ̀dùn mọ́tí òfóyé gèdè máa ní kó ẹ̀ta ní ṣédé àmẹ́hùnmẹ́ lókè dáfmáwó kí rojí ẹ̀yàdínìmá ẹ̀ ọ̀jà mẹ́rin lẹ́mẹ́ lólẹ̀ àtàyò hákìmù mẹ́rin

ògìyà ó lè kó òkòlò ẹnẹ́gì ya yà lè kó ọ̀lọ́pọ̀ máa kí múdù wà níbi ẹ̀pọ̀n ogun wọn máa ṣògìyà tó wà gbẹ́dọ̀ sí à kàkẹ́ gbà máa ẹ̀rẹ́ rẹ̀ ama ẹ̀yà pọ̀ máa pọ̀n ogun àmẹ́rẹ́ ya ọmọ yìí dúpá mẹ́tẹ̀kẹ́ ẹ̀sìgbọ́ báyìí ọmọ ìwọ́n ní rẹ̀ mi ń àníbì kàjọ ọdọ́mọ̀ yìí lẹ́yìn òmìnú àtọ́yọ́ ká níbi muhammadu bó duk ma máa dí ní ẹgbà yìí má dí má ní dáná àtẹ́yọ̀ hakimu mẹ́n tí ó ma mú wà níbi dúkà kàjọ àdíwọ̀n apẹ́wọ̀n fi ma ṣẹjẹ́ra bẹ̀rẹ̀ náà wíyàn dúkìá tí wọn àgbàdé ma òbìkẹ́ mímọ̀ dáhùn ma fún màláyé jìdó fi àwọn fóṣìkì mọ̀kànlá jẹun mawe ni mabetenge mewa dodo kamere papero olopo e mabetenge uwa majipenu kumanogele fima kobeta e woye ke dawoma yona kuweto sherio ele inene dugi mami mabetale mangeni ekwono damo ekeji ثم لا يعاقب ثم لا يجد بأنفسهم خرجا ما نكونك ندو يدماني فيما قضيت إيه وكوك جانبي كتشريا وماني أكتا وماتهم ويسلموا تسليما ما مجد أنا هو نبي محمد صلى الله عليه وسلم in full conviction. Must convict màtẹ̀ni conviction conviction láti conviction ẹ̀dọ̀mákí mú gbà tó yí ẹ̀bì ẹ̀bá tó yí ọ̀rọ̀ ẹ̀lámákí ẹ̀dọ̀mákí ti ẹ̀dà tí yọ oye ìwé ẹ̀kọ̀ ẹ̀dá wọn tẹ́hùn máa yẹ mọ́ ọ̀rẹ́ ẹgbà tẹ́hùn máa wọ́n náà kè mí mi nì tẹ́hùn máa wọ́n wọ àwọn ọ̀dọ̀ ọgbàgbà máa

حتى يحكموك فيما تجرى بينهم ثم لا يجدوا في أنفسهم خارجا مما قضيت ويسلموا تسليما إمين عليك به سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إنني سجود لما هو إيتافو قلوب òdó ọ̀nárẹ́ àjọpọ̀ kàtí mímọ́dọ́dọ̀ dákùnmọ̀dìjẹ̀ná ilẹ̀ oníni aláwọ̀ ẹjọ́ ọgá wáramọ̀dì tí ó wà nákàáyé aminu ṣẹ́ aminu dín dr aminu dín kẹ́nu ọjọ́ òdọ́ aminu dín kẹ́nu kí á tó wáyé agbójíbó dàwọn kánú rẹ̀ máa lẹ́mi súnmọ́ yẹ gbíjì ẹ̀dínkó òjè yúbọ̀ sọ̀díyà nàìjíríà yìí ìdéwò ìjè yúbọ̀ sọ̀díyà nàìjíríà sọ̀díyà ọlọ́ni àtẹ́mọ́tò ti kọ́lọ̀ wọn wà pé dw news pé ọ̀bọ̀ germany àmàdé ní ìlú ogbó amínú dé amẹ́yìnbó ayé bàkọ́jọ́ òwúdọ́ amínú dé kẹ́nà saminu ibrahim dá ọ̀rọ̀ àwọn lóò abẹ́kì kọ́kọ́lọ́ ti lámọ́ ní ilẹ̀ amínú ibrahim dá ọ̀rọ̀ àwọn àti aminu dini kenu allahu umukuli oh, ma waitahu abika waramoja jema allahumma ghafir lahum warhamhum اللهم غفر لهما وارحمهما وعافيهما wa عنهما واكرم نزلهما ووسع مدخلهما اللهم نقيهما من من الخطايا كما ينقى الصف الابيض من الدنس واغفر لهما دارا خيرا من دارهما وآلا خيرا من اهلهما وزوجا خيرا من زوجهما اللهم دخلهما الجنه وقيما فتنته قبل وعذاب النار يا ذا الجلال والاكرام وجوك ان ياتي Allah wajiwe la riziki kaku kwa kalima la ilaha illa Allah mana akuka na la kene duni mana akuka mkole nyo kana jia kole nyo nana nana katoto kwa buwe kachojo mana au mama ya alu la ilaha illa Allah tukuma ku abi gabara ma lokati echemo gabara mana emal jenna bi jada bituma mana emal jenna bi jada bituma mana بوم أبوجي لي أنا جي جوا كجنة كي أمامنا صلوا على النبي الكريم